وتطرقت إلى أهمية فهم البركة وجرت الخطبة إلى الأشياء المباركة وذكرت من ضمن الأشياء المباركة الأنبياء والمرسلين الأنبياء والمرسلين قلت بأنهم مباركون ولا شك في بركتهم وتطرقت إلى الآيات القرآنية والأحاديث النبوية التي تشير إلى أن الأنبياء مباركون واليوم تتطرق الخطبة إلى ذكر الثاني من الأشياء المباركة ألا وهو البقاع هناك بعض بقاع من الأرض جعلها الله سبحانه وتعالى مباركة ومن وأول بقعة ذكرها الله سبحانه وتعالى أنها مباركة بيت الله الحرام بيت الله الحرام وهو الكعبة المشرفة قال تبارك وتعالى إن أول بيت وضع للناس للذي بمكة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه السبيل ومن كفر فإن الله غني عن العالمين لا شك أن الله سبحانه وتعالى أظهر في هذه الآية أن بيته الحرام بيت مبارك بيت مبارك وذكر البركة الموجودة فيها وعلمنا الرسول صلى الله عليه وسلم كيفية التبرك بهذا المكان الطيب الطاهر ألا وهو بالصلاة فيها قال قتادة في تفسير هذه الآية أول بيت وضعه الله عز وجل فطاف به آدم ومن بعده يعني الكعبة المشرفة وقيل هو المسجد الأول عبد, عبد الله فيه في الأرض وقيل فإنه للبيت الذي يزدئم الناس فيه لطوافهم في جميع في حججهم وعمرتهم هذا معنى البركة الموجودة في بيت الله الحرام وكذلك المساجد جميع المساجد الأرضية كلها مبارك كلها مباركة ولا يعني يختلف بركة تختلف بركة مسجد عن الأخرى إلا المساجد الثلاثة التي ذكرها رسول صلى الله عليه وسلم ألا وهو مسجد الحرام ومسجد المدينة ومسجد البيت المقدس نسأل الله سبحانه وتعالى أن يزيد بركتنا وأن يعلمنا كيف التبرك أبو كيف ولون وضع أترى يكيولون واتيقر فواسواج ونبي ومحمد gbogbo àwọn ará ilé ànàbí àwọn sàhábà rẹ̀ kí ọlọ́wọ́n bá kó fi ìkẹ́ ìkó bí kárí gbogbo wọn ọ̀rọ̀ nípa alùbáríkà náà ni a ń bá lọ mo ti ṣàlàyé in ti ń jẹ́ alùbáríkà gangan ṣùgbákanáà mo ṣàlàyé àǹfàní ńláńlá tí ń bẹ fún ẹni tí ọba lágbọ́yé tó mọ̀ nǹkan tí ń jẹ́ àlùbáríkà nínú gbèsè ayé yàn torí pé àìmọ̀ tí ń jẹ́ àlùbáríkà pé kí ní jẹ́ àlùbáríkà gan ó mú àwọn èèyàn láti máa ṣá erékeré ni

àwọn náà làwọn ànábì ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ láti orí ànábì adam dé orí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹni àlùbáríkà ní gbogbo wọn tí mo sì mú ayé alkùránì àtàwọn hadith ànábì sallallahu alaihi wasallam wa so àmọ́ lẹ́yìn yẹn tó bá ti yàtọ̀ sáwọn ẹni yìí ẹni kan gbọdọ̀ jáde kó ní òun rèé ẹni àlùbáríkà lòun àbíká náà

àwárí ẹnìkan láàrin ara wọn kó wá lọ lè bá ẹnìkan pé mo fẹ́ jàlùbáríkà rẹ̀ ààrí ẹnìkan kó wá bá Abubakar Siddiq ààrẹ nìkan kó wá bá Umar kó wá bá Uthman kó wá bá Ali bin Abi Talib radiyallahu anhum kó wá ní mo fẹ́ wá jàlùbáríkà yìí so a túnmọ̀ sí pé kí ní ẹ ìjẹ́ àlùbáríkà ọ̀dọ̀ ànábì nìkan

ilé ọlọ́run tó wà ní makaun ayé yẹn ayé albarka ni torípé ọlọ́run bá subhanahu wa ta'ala ọgbẹ̀gbẹ̀lọ́ sọ a'udhu billahi minash shaitanir rajim olúwa ní inna awwala baytin wudi'a linnasi lalladhi bi Bakka olúwa ní àkọ́kọ́ ilé tapọ́ fi sórílẹ̀ ayé òun náà ní Makka ní maka tó jẹ́ pé àyè albarka ni náà níbẹ̀ náà ní léhun wọ́n ni fi wọ́n ni hudan lil alamin ibẹ̀ ó jẹ́ ìmọ̀nà fún gbogbo àgbánláyé ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn nǹkan albarka tó wà ń ó ní ẹni fi ayatun àwọn àmì ọlọ́wọ́ bá wà wa man dakhalahu kana aminan ẹni tó bá ti wọnú mọ́sálásí yẹn ó di ẹni ìfọ̀kànbalẹ̀ so bákanáà ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa báyìí ipi ayé yìí ayàlùbáríkà rẹ̀ so báwọn wá ni ayẹyẹ tí ń jẹ́ ayàlùbáríkà ìgbà tí kọta dánú àwọn afá tí wọ́n yìí tafsiri ayà tó ṣe pé Ọlọ́run bá fi sórílẹ̀ ayé fatafa bihi adam anábi adam wá rọ kíríká rẹ̀ wa man ba'dahu àti gbogbo àwọn tó bá tún wá lẹ́yìn anábi adam wọ́n ṣe tọwáfù rẹ̀ so àwọn mí ní pé ìtumọ̀ ayé albarka tọ́lọ́wọ́ bá pè oníkè huwa masjidul awwal ubida allahu fi fil ard mún àkọ́kọ́ mọ́ṣálásí tó ṣe pé bẹ̀ ni wọ́n ti kọ́kọ́ sin ọlọ́wọ́n ọba so àfámi nínú ipé albarka tó wà níbẹ̀ òun náà di pé ànábì gangan ṣàlàyé rẹ̀ ànábì ṣàlàyé rẹ̀ pé ẹni tó bá kí ìrun ní mọ́ṣálásí yìí yẹni pé ní kàábà tí a bá kírun arọ̀nà tí a fi mọ́ màlúbáríkà mọ́ṣálásí òun ànábì tó bẹ̀lẹ̀ kírun ẹyọ kan bí alápẹjú èyàn kírun àyílá ń bẹ̀ ànábì ní èyàn ó ní láàdá 100,000 jù kíyàn lọ lè kí ní ibòmí lọ ládá 100,000 náà lèyìn ò ní so àmọ́ anẹ́bì tó ní pé àmẹ́ tó bá ti pé mọ́sálásí Madina ló ti kírun ẹniyàn yóò ní ládá 1,000 ẹn tó bá ṣe pé Baitul Maqdis ní Jerusalem ló ti kírun anẹ́bì ní yóò ní ládá 500 tọ́ àwọn mọ́sálásí yòókù dédé kan náà ní gbogbo wọn yẹni pé ta bá ń sọ pé àwọn àyè tó jẹ́ àyè alùbáríkà lórílẹ̀ ayé

ara àwọn albarka bẹ̀ ní kíyàn ojú ní maqam Ibrahim kíyàn na yana fila ara albarka bẹ̀ ní kíyàn o mú máa zemzem omi zemzem àwọn albarka tí annabi sallallahu alaihi wasallam tí ó sàlàyé fún wa pẹ̀lú àwọn hadithi rẹ̀ ní eléyìí so bákanáà nínú àwọn àyè albarka tó tún ṣẹ́kù ni gbogbo tí máa ń jẹ́ masalasi ayé gbogbo mọ́sálásí mọ́sálásí ìyàyí gbogbo mọ́sálásí tán bá ti kọ́ ó tóbi ní ó kéré ní tí a sáti pè ní mọ́sálásí àyà alùbáríkà ní bóòlá ṣe wá mọ́ nígbà alùbáríkà níbẹ̀ òun náà ni pé a ṣe iná fílà ń bẹ̀ a mọ̀ kírun bẹ̀ òjúbá òun náà lọ gbogbo àwọn mọ́sálásí kan wájú mọ́sálásí kan lọ ọmọ Ìlọrin tí ó ní tọ̀ mọ́fẹ́ lọ mọ́sálásí jọun ní díà pẹ́ bẹ̀lú ń fẹ́ lọ lé kírun kọ́lẹ̀ lómi oníbẹ̀ lóun tó lọ lé ṣe é tìkáàkù

so àwọn dì náà ni gbọ́n tí bá ń ṣe wà sí súnnà wallahi alazim tí ó bá kíyèsí gbogbo ìlú yìí tí ó kíyèsí gbogbo ìlú yìí kó wú àwọn aburú táwọn èèyàn ń ṣe ń lú ikọ́ mọ́ sàlàyé rẹ̀ báwọn èèyàn yóò jẹ yálàyà ní ọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba àwọn èèyàn ń ṣe aburú fa àwọn èèyàn ń ṣe aburú àwọn èèyàn gbogbo ìlú sì fọ́ dákẹ́ wọ́n mọ̀ wòran ní aburú fún ẹ̀sìn àwọn ìyá kan bẹ níjọ́ kan ní lọ lọ́nà ẹyẹ ń kọrin ń lọ síbi iṣẹ́ mi

ìyàgbọ́n bá ní ọgbọ́n ah, ìyàgbọ́n tàfà ìbí kan ní àìyàn ah, lọ eh, owó wọ́n kọ́ hmm, bàtán tí fàlà rẹ̀ ara wọn ní ti kọrin tè ní mo sá ti dá tí mo fẹ́ dálẹ̀ sáàrin yìí ní ti lọ so òun ni pé àwọn èèyàn wọ́n ń darí àwọn èèyàn síbẹ̀ ń gán ń darí ah, ha sí nílùú yìí náà ni so tán rò pé bóyá àyè ni bẹ́ẹ̀ làwọn kan náà rò pé súnà ní àyín wọ́n tí ń kúra wọn lọ́bẹ̀ lórí ṣiríṣiríṣiríṣiríṣi káàkiri nù látara pé kíni àwọn ń wá àlùbáríkà káàkiri wọ́n ń wá gbígbà àdúrà káàkiri tó àlùbáríkà wọn kò yí àwọn èèyàn tó ní pé gbogbo àyè láyé bákan náà ni wọ́n bí tọ́lọ́run dákọ́ tánà ìbá dákọ́ so kò sílù kankan tẹ́lẹ̀ ní pé ẹ̀wọ́n alùbáríkà lọ kọ́dà ànábì dìdì sọ ní pé ẹ gbọ́dọ̀ gbígbá kẹwa múrí àjò pàn kán níbò lẹ́lọ kẹni afẹ́lọlẹ́ sí lọ́run yàtọ̀ fún ọ̀nà mẹ́ta péré ọ̀nà mẹ́ta Ànábì ní mọ́sálásí mi àti mọ́sálásí Kaaba àti mọ́sálásí Jerusalem ọ̀tán bí tí ẹmọ ń digbá àti ẹrù lọ́nà látàṣúdò rẹ̀ hàn illa thalatha masajid masjidi wa masjid al-haram wa masjid eh, àmọ́ pé ní travel kí lọ́lọ́ lè ṣe mo fẹ́ lọ lè gbalada níbì kan anábi ní ìyọ̀gbọ̀dọ̀ sí sórú eléyìí náà ni ìyọ̀gbọ̀dọ̀ lákìíyèsí kí ọmọ akiri ibi kákàkiri kàtẹ̀wá tó ní mọ́sálásí lálékàwò yọmọ́ kiri káàkiri nǹkan tó wá ní sàárè sàárè àwọn èèyàn mọ̀ kiri sàárè káàkiri ni tí wọ́n rí jìbì táwọn èèyàn tó wá máa ń lù wọ́n tí wà pín pàtàkì wọ́n tú sáwọn èèyàn ní ìsìnlẹ̀ kó nìbàdàn ẹni ọ̀kálọ̀ lọ́rin kọkànlọ lọrin ìlú gbígbàdúà ìlú gbígbàdúà rẹ̀ wo ìlú gbígbàdúà ń bo kàábà náà ìlú gbígbàdúà kàábà náà ni náà ìlú gbígbàdúà kọ́nà ò lọ Cairo misra kò ní ìlú ni àti Cairo àti Nàìjíríà wọn yàtọ̀ síra wọn kàábà nìkan náà lọ yàtọ̀ àti Medina nìkan tàbí sọ̀lọ̀sọ́lá mú sọ pé ah, àwọn ìlú yìí ìlú ọ̀wọ̀ ni ìlú èwọ̀ ni gbogbo àwọn nǹkan yìí náà ni ó gbọdọ̀ yí mùsùlùmí nípa ọ̀rọ̀ alùbáríkà tó bákaná alhamdulillah wassalatu wassalamu ala rasulillah وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان وبعد إنه يجب علينا أن نعلم أن جميع المساجد أماكن مباركة ولا يختلف ولا تختلف بركة مسجد عن الآخر وذلك لمن قاله الرسول صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وهناك الشجرة تعلق بها البركة كما جعلها الله سبحانه وتعالى من شجرة, شجرة مباركة وهذا يظهر في قوله تعالى في الله نور السماوات والأرض مثل نوره كمسكات فيها مصباح المصباح بزجاجة زجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة معنى شجرة الزيتون شجرة مباركة وهذا يظهر في قول أسلم الأنصاري عن النبي صلى الله عليه وسلم أنه قال كلوا من الزيت وادهنوا به فإنه من شجرة مباركة adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ́rọ ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fún aṣíwájú wa nẹ́bà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ kọ́lọ̀n kò fi ìkẹ́ yìí kò fi kárí wọn ọ̀rọ̀ nípa albarika là ń sọ ẹ̀rí báyé ń ṣàlàyé kọ́lọ̀n ọba fi albarika sí ara àwọn kan tí ó sì rújú ṣùgbọ́n kan náà kọ́lọ̀n fi albarika sí àwọn àyíkan tí ó rújú so bákan náà ni ọlọ́run tó wá mú àwọn igbó tó ń ṣe igi kan ní igi alùbáríkà so náà ni mùsùlùmí ọgbọ̀dọ̀ mọ́ sí ẹnu rẹ̀ in tọ́lọ̀wọ̀n bá ń fi nǹkan sí èyàn gbọ́dọ̀ sọ pé nǹkan yẹn wà ń bẹ̀ in tọ́lọ̀wọ̀n bá sì ni mo fi nǹkan sí àyín èyàn gbọ́dọ̀ takò pé kò sí nǹkan yìí ní àyè yìí Ànábì Ọlọ́run subhanahu wa ta'ala ó jẹ́ kó so bí láti máa gbàgbọ́ yé ipé ìjẹ́ owó táwọn èèyàn rò pé òun ni àlùbáríkà ṣe káàbà ní ìsìn tó wà mẹ́ tó wà nínú mọ́sálásí haram ní tó bá dẹ́fẹ̀ sọ́mọ̀ ewu ni ìrọ́ àmọ́lọ ní àlùbáríkà wà mẹ́ lè yóò fi mọ̀ pé ẹni tí bá ń wò pé owó lálùbáríkà ẹni wọ́n ti mọ̀ pé òun ṣe so torí pé kí ni àwọn tí ò sin lọ́run tí wọ́n jẹ́ kèfèrí páálí tí wọ́n náà mọ̀ pé ọ̀tọ̀ ọlọ́run lélẹ́yìí wọ́n sì ní owó lọ́wọ́ tí owó wọn èsì díẹ̀ so bẹ̀rẹ̀ lóṣùn pé àṣíwó kọ́ lálùbáríkà ilúmílẹ̀ okówó fẹ́ kó ní ọmọ lálùbáríkà so ẹni tí ò sin tí ò lọ tí ò sin lọ́run kèfèrí páálí ń bí mọ̀rẹ̀kẹtẹ ẹlòmílẹ̀ rò pé kíyàn gbajúmọ̀ káwọn èèyàn mọ̀ yẹn so yíò náà ó torí pé àìmọye tí ò sí si tó jẹ́ kéfèrè páàlì tó pé ó sì jẹ́ si tí ọgbà jùmọ̀ láyé tó túnmọ̀ sí pé èèyàn ní láti tún jòkó kí wọ́n rú pé kí yíò wó pé kí lẹ́sìn pè ní albáríkà gàgà ẹ ka anna kawkabun durriyun yuqadu min shajaratin mubarakatin olúwa bá ń ṣàlàyé ìmọ́nà ìmọ́lẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ ọ wá ní ìmọ́lẹ̀ yẹn yóò kọdù min shajaratin ọ wá láti ibi igi kan mubarakatin tí igi yẹn jẹ́ igi alálùbáríkà ọ wá ní zaitunatin òun náà ni igi zaitun igi tí Ànábì sallallahu alaihi wasallam tí ó wà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ àtò Ridwan yẹni pé tánàbí ti ní kan tẹ́wọ́ tánàbí tẹ́wọ́ kalẹ̀ tó ní káwọn sọ̀hábà kan mọ́ fún un ní àdéhùn tọ́lọ ní laqad radiyallahu mọ̀ yọnu sí yí idh yubayyi'unaka tahta ash-shajara bàtàwọn yẹn ń ṣe bẹ́yà tí wọ́n ruwa rí káwọn yẹn máa ń péjọ sídi yìí tó bá ti lọ láti mọ̀ wọ́n péjọ sídi rẹ̀ ni wọ́n mọ̀ láwọn ń sàdúwà ah wọ́n ni ẹgẹ́ ẹgẹ́ so wọ́n nǹkan gẹ́ torí pé kí ni igi wọn jámọ̀ nǹkan kan ju pé ẹ padà sọ dídàkudà lọ tí wọ́n wọ́n igi zaitunu yìí Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá gan sọ pé igi àlùbáríkà ni ẹ wá wọn gbà ọ̀rọ̀ rẹ̀ tánàbí ló tún fi rinlẹ̀ àdísì aslam al-anzari on annabi ni kulu mina zait ẹ máa jẹ ní ẹ máa jẹ epo zaitunu ẹ máa jẹ wà jẹ́ inú bihi ẹ tún máa fi para annabi wá ní fa innahu min shajaratin mubaraka àti bí i albarka ló ti wá ẹwù kabáhùn so bí i ma wá albarka lára ilẹ̀ annabi sọ fún wọn pé ọ jẹ́ ó sì tún sí kéde ìyẹ́ tún lè fi para so albarka tí ọlọ́wọ́ bá ń pín bẹ lára rẹ̀ yóò sì máa dé ààrẹ nìyẹn ànábì ló wí bẹ́ẹ̀ so àwọn táwọn sọ pé igi lálùbáríkà ní ìsìn sí ọ̀wá níwàlá láti sọ pé àwọn bàbá wa kan lálùbáríkà kò lè níwàlá tá bá rí inú ẹ̀sìn pé bàbá yìí lálùbáríkà lóòótọ́ àwọn bàbá yìí alálùbáríkà ni wọ́n lóòótọ́ Ìlọrin ìlú àlùbáríkà ní lóòótọ́ kúrẹ̀ ọgbọ̀n Ìlọrin lẹ́yìn mọ́ká kọ́lá tí ẹ bá ṣe kàábà ẹwọ ẹwọ ọ̀rọ̀sọ̀gbọ́nú ọ̀rọ̀sọ̀gbọ́nú pẹ̀lú tí ẹ bá ṣe lẹ́yìn lẹ́tí ẹ bá ṣe kàábà wọn nìkan a mọ́ kọ́lá ní kùránì dára mẹ́kàlọ̀ a mọ́ yà náà dára mẹ́kàlọ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ lè fún ẹni ẹnu tí ó gbé tí wé eyín rẹ̀ ó sì fẹ́ ará mẹ́kàlọ̀ so ìjọ tí wọ́n ń sọ̀rọ̀ pé ìjábò sínú ẹ̀sìn bí tọ́ ti mọ ìyà nẹ́bì yàrá mọ́kà lọ gbọ́ dákẹ́ ni o gbàmà fáwọn dákẹ́ ìjọ tí wọ́n ń sọ pé ànẹ́bì sọ̀lọ́ sálàmù rẹ́pù obìnrin wọ́n fọwọ́ dákẹ́ ni o wọ́n dákẹ́ kọ́dà ara wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n ni káì ní ìsinmi sí ẹ̀ tí bẹ̀rẹ̀ jẹ́ wáwò kí ló wá ń fà tẹ́ fi wá gbé fẹ́rẹ́ kí ìjàmbá náà ọ̀rọ̀ náà dáradán ọ̀rọ̀ wọn bú bàbá wa wọ́n láwọn akọ́lọ́ akọ́dálé kéwúlẹ̀ wọ́n ní ṣe adámọ̀lọ́ wọ́n láwọn àwọn akọ́dálẹ̀ àwọn akọ́dálẹ̀ ẹ̀yìn kọ́ àwa ní ọdíkẹ́ wọn kara wọn lé ebú ebú yọ dá mú ní ẹ̀ẹ́ asáàdàbí anáàmọ́ ìyàgbú báyìí ẹ̀ẹ́ àti ẹwù títẹ́tí ma mọ̀nú ẹwù ẹwù fẹ́ ọlọ́run ẹwù fẹ́ èèyàn ẹwù fẹ́ lùí ẹwù ń tà nífẹ̀ẹ́ tó má ní kí wọ́n ẹ̀gzámi pé ẹ̀gzámi pé kí lára lùí fẹ́ràn kí náà mọ́ ń jà sí wọ́n mọ́ ń jà sí àwọn bàbá wọn àwọn kan jà sí ẹ̀sìn so gbogbo àwọn náà lè yẹn mọ́ lákìíyèsí ẹwùbí tá nẹ́bí sọ ọ̀rọ̀ zaitun na nẹ́bí sọ pé ó jẹ́ ibi alálùbáríkà yìí nìsìn so bákanáà nínú àwọn ayé alùbáríkà ah inshallah so yí tó báyìí tó bá tó di ní ìgbà mí sọ̀rọ̀ nípa alùbáríkà so á tó ma bá a lọ àmọ́ in tí ànábí ọba pè ní albarka fún wa agbọ́dọ̀ relate albarka ma o albarka yìí sí owó albarka yìí sí ọmọ albarka kìí ṣe ilé láńlá ẹlòmí nígbà púpẹ́ ẹni bá kọ́lé láńlá ní ìsẹ́yẹn tó bá sí níka albarka wọ́sẹ̀ rẹ̀ fún kẹrin ìgbà tó bẹ̀rẹ̀ sẹ́bà yẹ̀rẹ̀ ti ramọ́tò albarka ni ṣe tó wọ̀ ramọ́tò wà máa pé mọ̀mọ̀ adánà albarka yìí mọ́lọ́wà wà báyìí túnú àwọn òpèjì nọ́lọ́lẹ̀ wá ogun yọ́wà lọ́lọ́ lè sẹ́bọ́ àfá ní di ẹlẹ́bọ́ àfá ní di olóògùn wọ́n di olóòsà wọ́n di gbogbo ẹ̀ wọ́n di aláwo gbogbo ẹ̀yán bẹ̀rọ àbáwọn kankankankanú inú awo tó lé ẹsìn mẹ́rin ó sì gbé mọ́tò gbìmbì káàkiri ó fi tẹ̀sùbá kọ́ ní ó tọrọ léwé láwà ní bẹ́ẹ̀bẹ̀ ọlọ́run sí mọ̀ wọ́n náà sì mọ̀nú ara rẹ̀ òun náà mọ̀rú èèyàn tó ń ṣe o àwọn tọ́jọ wà ń bẹ̀rẹ̀ mọ̀rú táwọn ń ṣe kan kí ságbájá ọ̀gẹ̀rẹ̀ àwọn so ó sì ó sì mọ̀ ó mọ̀ lóòtọ́ ní sáfà ní so kọ́lọ̀kọ́mọ́ sàánú fún wa ní kó jí kí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kó jí kó yé wa kọ́lọ̀kọ́ jí kó yé wa torí tọ́rọ̀ ẹ̀sìn bá ti wàláhì so allahumma gbọ́rọ̀ islam al-muslimin wa azil al-shirka al-mushrikin wa damir a'da اللهم اكن مع المجاهدين في كل مكان اللهم اغفر اموات المسلمين اللهم في المؤسسة هذا المسجد وكن مؤسساته ولا تكن عليه اللهم نقينا الذنوب كما ينقى الثوب الابيض من الناس اللهم كن مع ولاة امورنا واجعل لهم بطانة الصالحة اللهم اصلحهم واصلح بهم يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار